محمد بن عبد الله وعلى آله وصحبه وكل من سلك مسلكه إلى يوم القيامة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسأل الله

ẹwàá èyí tó tẹ̀lé òun náà lè fi á òkúrò ní máa lọ sí àgbègbè sí sàárè àánú náà lọ sí àgbègbè sí sàárè ó jẹ́ ìlànà kan nínú ìlànà èyí tí ọlọ́run bá lè jọ lá tí ó fẹ́ kí á ọjọ́ àlùfíà náà èyí tó kí máa fún àwọn òṣù ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ náà ni wá àánú ọlọ́run يرضى بك النبي صلى الله عليه وسلم قل زوروا القبور وإنها تذكركم الآخرة قل يا ما لوسي àbẹ̀wò sàárè ẹ wá lọ́sí àbẹ̀wò sàárè yóò jẹ́ kẹ́ máa rántí ọjọ́ ọ̀kẹ́yìn gẹ́gẹ́ bí abáwa mùsùlùmí ti gbà á lọ nípa síbò wọn. àìsè inú àdìsí kan alẹ́bí ní kúùtù ní àìsí fún àǹzí yára tó lọ sí owó mo ti kọ̀ fún iṣẹ́ ìfẹ́ ìdáríṣẹ́ ó máa lọ di sàárè lọ́wọ́ aláàbẹ̀kúrúwà wọ́n mèsì ẹ̀ máa lọ lọ sí ní àtúrọ́pọ̀ lọ́kọ́lù kò ń pé yóò jẹ́ kí ọkàn ó máa rọ̀ wọ́n tó dìbò ẹ̀ ayì yóò jẹ́ kí ojú ó máa dàbí dé lójú òǹgbẹ́ kí ọ̀rọ̀ ààbẹ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́sìn ni yóò jẹ́ kí o máa ń fi ọjọ́ ìkẹyìn eléyìí ń ṣòwò sí akéèké nítorí sábà nínú ọ̀bẹ sàárè wò nítorí pé pọ́ńkálukú ló lè máa ń ṣiṣẹ́ tí ó fẹ̀ràn òun náà ni. èyí ti pé àwọn òkú ti gbẹ́lẹ̀ á sọ̀rọ̀ ìtọ́lọ́dọ̀ ọ̀lẹ pọ́ńbélé ilé ẹ̀rí wọn èyí látara kí ya ole ilé ẹ̀rí ló di ẹni bí àlọ́ọ̀rì mọ́lẹ̀ tí yorùbá ti wá fẹ́ gbà pé òkú ọ̀run bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn lágbára kẹtẹ á rí pé àwọn tó ń lọ gbé orí òkú àwọn tó ń gbé ẹsẹ̀ òkú tó bá gbọ́ lágbára ni ẹ bá èyí tẹni tí ọlágbára báàmà wà tọ̀ ọ̀kọ̀ọ̀kan ní ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n a máa ń lọ sí àbẹ̀wò sàárè látara kíkà lè ṣàdúrà fún àwọn ẹni yìí kó lè máa jẹ́ ìṣẹ̀kùn wọn. ìyẹn ló fi jẹ́ pé anba muhammad sallallahu alayhi wa sallam kẹ́rẹ́ ni alima sahaba wo ìyàgbá olùkòwò alẹ́kùnrin báyìí ni máa ń kó àwọn sahaba rẹ̀ pé nígbà tí wọ́n bá lọ sí àbẹ̀wò sàárè tí wọ́n máa sọ pé asalaamu alaykum wa rahmatulahi. من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية يرحم الله المستقبلين منا ومنكم والمسافرين النبي هو مسلم البواب كأمر المين النبي صلى الله تعالى عليه وسلم قل كمان وتسارعوا أتي السلام عليكم أهل الإسلام أي كيف نبي الله كمان كما جسمه ẹ̀yin olùgbàgbọ́ lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin wà ilẹ̀ iṣẹ́ àlọ́ ikú là ìkóòlù bọ́lá ń bá fẹ́ àwọn náà padà wá darapọ̀ mọ́ ilẹ̀ ẹ̀yìn o àwọn náà padà wá jó àpàdà jó ilẹ̀ ẹ̀yìn ọ̀pẹ ni ó yá ni àwọn padà yín. alẹ́ wọlé fún wọ́n lù sàṣẹ yìí ọlọ́wọ́ bọ́ wà wọ́n wá kẹ́ àwọn tó ti ṣáájú nínú wa nínú ìjọba àṣàrò gbọ́ bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn tí wọ́n gbẹ̀yìn ọlọ́wọ́ bá kẹ́ ògbọ́n náà papọ̀ òun yìí ni inú àdúrà èyí tí a lè sọ̀rọ̀ lọ́wọ́ sàhálà ní ìwòsàn èyí ó fi kọ́ wa ìyẹn nígbà tí a bá lọ fi ìyá ọ̀sán kò bó àbẹ̀wò sàárè fún òkú èyí ló jẹ́ pé òkú tí wọ́n ń fi sílé ọ̀pọ̀lọpọ̀ bàbá máa ń fara káńtà tani máa ń rí fún wọn sọ̀rọ̀ àwọn àkókò bàbá òun kẹfì lẹ́yìn lé àbíyẹ̀ òun lẹ́yìn tí ó jókòó lórí ẹ̀ lẹ́yìn tí wọ́n pamọ́ lórí ẹ̀ lẹ́yìn tó ti di àwọn ọ̀fẹ́ ẹ̀jẹ̀ ìlú ìlú bá bẹ̀ fún rẹ̀ fàájì lọ́sẹ̀ wọn máa fi ní kókò gbọ́dọ̀ dání ká sí ọgbọ́n rẹ̀ á máa yá ọdún ọmọ àlọ́ sálámà sí àwọn òkú yẹn wọ́n máa fi àjọ àpò wọn èyí yóò máa di orí ńlá ní gbogbo àwọn òkú tó bá tẹ̀ ní inú sàárè ẹ̀ ká máa lọ sí àdéhùn sàárè àárín ìtọ́kọ́lọ́ bá ti lóyún fún àwọn ọkùnrin ṣùgbọ́n àwọn obìnrin ó jẹ́ ìtẹ́ títẹ̀lé ọlọ́run ọba àlejò ọlọ́run ẹ̀fẹ́ fún wọn àárín pé wọn aláwọn lẹ́yẹ láti máa ṣe kódà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ̀ wọn àbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kò wá ní pé wọ́n lè ní kò ní jẹ́ lemọ́lemọ́ látara nítorí obìnrin tó yàtọ̀ sí ti ọkùnrin ẹ̀yìn òní bá ní àwọn obìnrin bá láwọn tẹ̀lé òkú wá iṣẹ́ àwọn ará òkú ní máa dá nínú máa gbára tẹ́lẹ̀ ara tó ń kéde àtìkọ tó ń máa lọ sí kẹ́lì rẹ̀ ara tó ń pé ara ìbẹ̀rẹ̀ tí òkú wọn máa tẹ̀lé òkú lọ sí látara torí pé inú àdámọ́ gbọ́dọ̀ tó dọ́kùnrin àtòbìnrin yàtọ̀ sí ara wọn tó obìnrin àwọn ni wọ́n ni wọ́n máa gbá ọ lẹ́ẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ máa tó máa gbá ọ lójú ló bá bàrà wà tó lọ́pọ̀ nígbà nílẹ̀ tí ó dákú lọ ìgbọ́n pọ̀ ó mọ̀ nínú àdámọ́ ọkùnrin tó ti obìnrin ọkùnrin ti máa rẹ̀ jẹ́gà kò ní sí bẹ́ẹ̀ èèyàn máa wá gba pẹ́lẹ̀ ìkẹrùsẹ̀ tó nígbà tí àwọn tó bá jẹ́ pé ó lè wáyé irúfẹ́ ẹni báyìí tó bá lọ àwọn a sọ yìí àbí àwọn míì ó ní ọ̀hún náà a pọ̀ kòtòkè nígbà tí ẹ bá lọ síbi lọ yọra mọ́lẹ̀ àbí lọ ju ìfẹ́ sínú lálẹ́ dé wọ́n lè máa fi òkú ìyẹ̀pẹ̀ sàárè oníṣẹ́ tí ń ṣe àkàríṣẹ́ fi ẹ̀kọ́ àtúnwọ̀n mi ó yẹ pé ó kù kí wọn lọ yẹ abọ́lẹ̀ yàrá ṣé ìlú ńlá tẹ àwọn ẹ̀mí wọn sì ní ọ̀nà bẹ́ẹ̀ náà ni kò wá yẹ à ń jẹ́ yàrá pọ̀ à ń jáde ilé pọ̀ nítorí pé abẹ́ ìṣòfò ń dẹ́nu ìdílé bàbá akọ̀ níbi gbogbo àwọn yàrá tẹ àti ṣé ìlú báyìí bákan òun náà ni pé nígbà tí a bá ní alọ́bẹ̀ ndị wò lókùn ọ̀dẹ́gẹ́ tó fi o la kò bùkátà bọ́ọ̀dù náà kọ́ kí o fi òkú lára mọ́ àwọn obìnrin tí a bá fẹ́ kí o lókun la òun náà lè kọ́ bíi gẹ̀ẹ́sì òdodo tó bá tó ń ìgbà tí sọ́wọ́n ìgbóhùn ọdún ọ̀pọ̀ ti sí tí wọ́n wá ní kí wọ́n ké wọ́n bu ọmọ kíláàsì táwọn ló fi gbàǹfà ní kí wọ́n lọ́wọ́ kéwòn sí ẹnì yìí lára báyìí kọ àwọn yẹn wá ń takò pé wọ́n tó bá ti láti wá ti bá gbókù wọ́n àwọn ará wọn ti pé kí ló dé táyé ṣe má lè fi gbàyè báyìí màálù báyìí dọ̀ kí ṣe ọ̀háìlà tọmọ ìyá rẹ̀ dáàbò òun náà nípa tẹ̀lé sínú fúnra nígbà tó máa ń ṣòro ká tó ń fi òkú lára yálà ibi tẹ́lẹ̀ ni àbálẹ̀ ìkọlọ́tọ̀ ìmọ̀ láti lọ sílé láti wá gbé òkú lọ kọ́lọ́ba ló kẹ́lá gbọ́ àbójú ilé ìjọ ọ̀nà ìṣẹ̀lẹ̀ alágbára ọ̀la ògùn rẹ̀ àti lọ́wọ́ àwọn sàárà ẹ̀yẹ òkè àlàáfíà àwọn òṣèlú bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ìgbà tí a bá fẹ́ sí láti àtúntò ìkẹ́kọ̀ọ́ ìlànà ìlànà محمد رسول الله ولا رسول الله ربنا آتنا في امنا وانصرنا على القوم الكافرين اللهم انا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم احفظنا عقبتنا التي الامور كلها واجرنا من خير الدنيا وعذاب الاخره اللهم انت وانت لا يعاني وانت لا اجابتك وقدرنا كما مرتنا واجبنا كما واتى الجلال والكرام انك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وآل وسلم أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته